ليلا إلا قليلا ومن الليل فتهاجد له نافلة عسى أن يبعثك الله مقاما محمودا قليلا من الليل ما يجهون تتجافى جنوبهم عن المضاجع yàdùrúnà rọ̀báhùn kọ́fà wà tọ́màá wà mímá rọ̀sàkọ̀náhùn yóò fi kó àáyà yẹn pọ̀ ní Qur'an tó ń fún wa ní tààgì ọlọ́run kó fún wa mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí jọ́sìn tọ́ sí ju ó náà sì ni ó rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ọ̀kan ṣoṣo sí ní kò pé méjì kí àti ọlọ́lọ́n kó mọ́ bọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ìtọ́lọ̀ Islam ọ̀rán lórí ó kárí gbogbo mùsùlùmí àgbàlá wá gbé wa lọ sínú súrọ́tù Hud súrọ́tù Hud yẹn oní súra ẹlẹ́ẹ̀kọkànlá nínú Quran àwọn tẹ̀lé àyà ọlọ nínú Quran ní sísẹ̀ntẹ̀lé lọ́kọ̀ọ̀kan bí sí ń sàlàyé náà fún òun náà ní àyà ogójì nínú sọ́rọ́tù Hud súra ẹlẹ́ẹ̀kọkànlá súra 11 àyà 40 ibẹ̀ láti sinmi lánàá pẹ̀lú ogun ọlọ́run a máa tẹ̀síwájú ní àyà kọkànlélógójì lónìí nínú súra 11 súra kọkànlá àyà 41 láti bẹ̀rẹ̀ lónìí abẹ́ọlọ́run kó ṣe ní rọrùn fún wa a'udhu billahi samil alim minash shaitanir rajim min hamzihi wa nafthihi wa nafthihi bismillahir rahmanir rahim asáàdì ọlọ́run kó lọ́dọ̀ ṣaitan ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́mọjì ó ráyè láàrin wa bismillahir rahmanir rahim abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí pé ànábì nọ́ọ̀hù ó kí àwọn èèyàn rẹ̀ lọ nípa ẹ̀yà ọlọ́run tí ń bọ̀ wá ṣẹlẹ̀ bí wọn ò bá jáwọ́ níbi ẹbọ ṣíṣe tí wọn ò bá jáwọ́ níbi ìmọ̀ pé ẹlòmíì dípò ọlọ́run tí wọn ò bá jáwọ́ níbi ìmọ̀ fi ẹ̀dá wé adẹ́dà tí wọ́n wá sọ fún nóòhù pé ó ti tó gbogbo àròyé tí ń ṣe ti tó nǹkan tó ṣàdéhùn rẹ̀ yẹn jẹ́ kó wá ṣẹlẹ̀ báyìí ọlọ́run ní nǹkan yẹn wá ṣẹlẹ̀ àwọn apanúhù láṣẹ pé kó mú nínú àwọn dábà àwọn ẹranko abìyẹ́ birds àwọn ẹranko abìyẹ́ ìran wọn kọ̀ọ̀kan kó mú akọ abo àwọn ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin ìran wọn kọ̀ọ̀kan kó mú akọ abo àwọn oríṣiríṣi ẹranko bẹ́ẹ̀ òun àti àwọn ará alẹ́ ẹ̀ àti àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ gbogbo wọn nìkan wọnú ọkọ̀ torí pé àwọn yòókù ní gbàgbọ́ ma ọlọ́run wá ṣe àdá yẹn rí wípé inú àwọn ará alé rẹ̀ ìlànà sábàkọ́ alé ìlẹ́kọ́ ti gba pé orí ibú làwọn ó ṣe aṣàlàyé pé àwọn méjì ní nínú àwọn ará alé Nóòhù ẹni àkọ́kọ́ òun náà ni ìyàwó ẹ̀ òun náà ni ẹni tá a sí ọmọ pẹ̀bá mi ní kàníhàn ṣùgbọ́n tí ibnu kẹtìrì pé nìyẹn lónìí ọlọ́wá ní tó bá fẹ́ wọkọ̀ náà tó bá wọnú ọkọ̀ tí wọ́n sọ pé wà kọ́ láàrín bù fi ha. a'udhu billahi وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وقال ó wí pé talẹni tó sọ bẹ́ẹ̀ òun náà ni anábì Nuhu ń sọ fáwọn èèyàn jọ́nà ìrìkàbú fi ha ẹgùn ọkọ̀ náà irkabu fi ha ẹwọ ọkọ̀ tí mo ti kàn bismillahi majari ha rápẹ́ nínú apps ibìkan tí a ti ṣe eré náà nù ní ìmọ́lá nìyẹn ibìkan tó wà ní ẹ̀rí pé wọ́n fàlà sí lábẹ́ kìí ṣe nítorí sájídà ò wọ́n rán wa létí ni bismillahi majari ha ìyẹn ni ìmọ́lá nínú apps ṣùgbọ́n nínú kìrá mi bóyá ti wọ́rọ̀ṣ àtàwọn míì náà ẹ̀ àwọn òṣè ṣàlàyé ẹ̀ mọ́wùlẹ̀ jẹ́ ń dára mi láàmú kúkú gbé jáde torí ẹnu rẹ̀ yá lóyá ń jà lórí ṣàlàyé pápápá torí àsìkò nǹkan tó ṣẹlẹ̀ ń ni pé á ṣe ìmáàlà ìmáàlà yẹn ti pè sí ọ̀nà méjì a ní ìmáàlà tó sọ́wọ́rọ́ àti ìmáàlà tó kúbọ́rọ́ ìmáàlà tó kúbọ́rọ́ ló ṣẹlẹ̀ bíbí ìmáàlà tó sọ́wọ́rọ́ ń tẹ̀ ọ̀nà tó ń pè ní taklid ẹ̀ńdà ìmáàmù Warsh àwọn ìyẹn ni ìmáàmù Warsh máa ń ṣe bismillah ìmàjẹ rẹ rẹ ni ìmáàmù Warsh máa ń pè ṣùgbọ́n ibi inú kan ni a ti rí ìmáàlà eh, nínú Hafs a pè ní bisimilahi majarehare bẹ́ẹ̀ ni kala ti ní ìmáàlá ìmáàlá kúkú brọ́dà náà ń pè ìndà imam hafs wàláàkì ìndà imam eh, warash àtàdà ìmáàlá pọ̀ lọ́dọ̀ so tí ń sàlàyé fún wa òun náà ni nínú ilmu tajwid tí ó wà lábẹ́ ilmu kìrọ́àt òun náà ni imam hafs bóun ṣe ń ka tiẹ̀ ṣẹ́sìmọ̀ pé oríṣiríṣi wáyà náà ló wà ń bẹ̀ ni wọ́n ń pè ní ìmáàlà bismillah ìmọ̀jẹ̀rẹ̀ ha àní sọ pé màjìrí torí pé yóò pé yá ò ló tẹ̀lé yẹn kìí ṣe màjìrí kìí sì ṣe màjìrọ́ bismillah ìmọ̀jẹ̀rẹ̀ ha ibẹ̀ nìkan náà sì ni ìmáàlà yẹn wà nínú house ṣùgbọ́n tó wà níbò míì ju bí lọ lọ́dọ̀ ìmáàmù Warash ìtàn bàbá wa máa ń sábà ká wà dóhìn wà léèlì ìdá sàjẹ́ ma wà dàákà rabbuka wà máa ń kọ́lé wà lálàáhìrọ̀tù khairul laka mina lólé wà lásọ́fà yu'tika rabbuka fàtàrùdé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé amsa yẹn àwọn ò ní gbé wala li akhira àwọn ni wala láàkírọ̀ báwọn ó sì rọ agbé nǹkan wọn nìyẹn gbogbo ẹ̀ náà ló wọlé ẹ̀kọ́ nìyẹn nípa ìmọ̀ Quran kíkà ó sì tún wà lọ́dọ̀ àwọn míì bẹ́ẹ̀ tọ́lọ̀n kó dákun kó ṣe nírọ̀rùn fún mi àti ẹ láti mọ̀ àwọn ọmọ wa jẹ́ kí wọ́n mọ̀ jù wá lọ mo máa mọ̀ sọ pé káàfà kó ṣàlàyé ẹ̀ ni kí ni ìdí láti ṣe wá lójú kòkòrò ìwọ tó ń lọ ń fowó ṣòfò lórí ọmọ ní sùkú tí ò sẹ́sìn yẹ̀yẹ́ ara rẹ̀ òun padà bọ̀ wá gbóòrùn ara rẹ̀ tó bá yá torí bí táyé ń lọ ọmọ yẹn gan ò ní padà ṣàdúrà fún bàbá yẹn tọ́lọ̀ bá ní kẹ́sìn òye ṣùgbọ́n tàgbọ́yé ń bá wá dé gbèsè ayé yóò àwọn pé wẹ́ẹ́ ojúṣe tòun ni kóhun ṣàdúrà fún ṣùgbọ́n tẹ́sìn bá padà hàn sí ó súnmọ́ kó mọ́ ṣàdúrà tí ò bá yé délẹ̀ pé bàbá òun kàn wéèsì táìmù òun kí ni gbogbo one two three òyìnbó tó ń sọ yìí bíkọ́ àwọn ọmọ tí wọ́n ka Quran tí wọ́n mọ ti fún tẹ̀dọ́ ẹ̀ tí wọ́n mọ kéwò gbogbo èbó tí ń fi ń dábírà wọ́n ó gbé èbó jù lọ torí gbogbo ẹni bá mọ kéwò tó bá kó èbó yóò gbọ́ ìjìnlẹ̀ òyìnbó kí nìdí ó ti nímọ̀ nípa literature yóò mọ̀ wá wá èèbó tó lè gbé ìtumọ̀ ìjìnlẹ̀ lárúbáwá tó ń gbọ́ jáde bí ó gbọ́dọ̀ gbé ìbò ju ẹni tí ó kọ́ lọ ẹlẹ́ẹ̀kejì ó tún di bilingual nìyẹn bilinguist lòun ó ti gbédè méjì ó gbọ́ lárúbáwá ó gbọ́ èèbó òun ò ní gbọ́jọ ẹyọ kan lọ nígbà tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹni yẹn òun ó ní sọ́ọ̀sì míì jèbó àwọn research wọ́n bá jọ wà ní field bó jẹ́ historian bó jẹ́ international relation bó jẹ́ psychology bó jẹ́ philosophy ẹni tó gbọ́ lárúbáwọ́ ò ní access sáwọn paper àtàwọn materials tí wọ́n kọ pẹ̀lú èdè lárúbáwá ẹni tí ò gbọ́ lárúbáwá secondary material ni ó depend lé lórí kò ní jẹ́ primary. ẹni tó ní tó ka primary source nínú àmọ́ sọ pé no ẹni tó translate ẹ̀ báyìí mistake this is the correct thing nípa ìwé àbí research ọpọlọ ẹni ó sì yóò mú ju ẹni tí ò ké lọ torí kò sẹ́ni tó lójú méjì tí ò ní ríran ju kan lọ nínú físíìsì wọ́n pè kí tí ẹ̀ bá ń kan ríran ó ló kọ̀ tí wọ́n pè view tí ó fún ọ yóò gé ṣùgbọ́n ní mà lọ́rọ̀ kan ṣá ní ń ṣàlàyé fún wa ni wípé àti bẹ̀rẹ̀ ìrìn àjò à ń gbáradì lọ́wọ́ ni kálukú wa ká má fowó ṣòfò mọ́ ká sọ pé afẹ́kọ̀ọ́mọ̀ ó kàwé iléèwé tí ò bá ti sẹ́sìn tí bá sọ pẹ́sìn kí pé wọ́n ní wọ́n ní mọ́ṣáláṣí wọn kírun là ń pè lẹ́sìn o ẹ̀kọ́ ẹ̀sìn gan kìí islamic study mò ń pè lẹ́kọ́ ẹ̀sìn islamic study is a subject àwọn èèyàn gba phd ńbẹ̀ tí wọ́n dẹ̀ jẹ́ christian bí crs christian religious study náà ṣe jẹ́ subject muslim lady professor ńbẹ̀ a máa ń tà ń sọ ní ìmọ̀ ẹ̀sìn gangan àti lílo ẹ̀ abẹ́ tí rí graduate islamic study tí mo sì ká àwọn student tí ń kọ́ gan yóò máa bí friend wọn yóò máa fẹ́ wọn láìfẹ́ ní ti sì igi ni mò ń sọ kódà ń mutí graduate islamic studies ìyẹn kọ́ la ń ṣàlàyé sọ́bjẹ́tì nìyẹn à ń ṣàlàyé ẹ̀sìn gangan lónìí à ah, wọ́n ti gba màálìmù kan síbẹ̀ tí ń kọ́ wọn ní sùkúù kèfèrí ó dàbí epo sọ pé lálùbáríkà àgbà pásítọ̀ kan tí ó mọ̀ kọ́ mọ kí ló fẹ́ kà fọ́mọ yẹn four one nine nìyẹn torí náà níbi tí òjèjẹ wá dé yìí ó ti tó ó yẹ kí gbogbo mùsùlùmí ká làákàyè gẹ́gẹ́ bí ustaz Lukman Idris ṣe kó oníṣe sọ wípé Islam ọ̀la làákàyè ni béèyàn bá lòun lajú ojú mọ́kòsíkòtò ló là èèyàn la làákàyè torí afọ́jú máa ń fọ̀nà ẹni tó ríran nígbà tó bá nímọ̀ jù lọ ọlọ́run kó ṣàánú wa hafizahullah nítorí náà ẹ jẹ́ ká múra àwọn ọmọ wa kí wọ́n lẹ́kọ̀ọ́ kìí ṣẹ̀kọ́ wúrúwúrú àfà tèmi náà kí ló ṣe ó ké ká ìdátù wàláì kìí sábà gbogbo ẹnu láti sọ kò fádò rèmi kò sí mọ́ nǹkan kan nú ẹ̀sìn kọ́rọ̀ rẹ̀ mọ́ padà já sọ́rọ̀ àwọn onífújì mo lè fi ké ó kọrin alifati atẹ́nìyà ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó ní èmi náà kàwé náà a for apple b for boy èmi náà kàwé náà a for apple b for boy ṣé àwọn pé gbogbo owó kàn mọ́ ni abẹ́ ti tó gba a one physics a1 chemistry a1 biology a1 english a1 maths a1 i'm a medical doctor <laughs> ẹgbẹ́ wọn kàn fi ṣe yẹ̀yẹ́ ni ó qualify láti study medicine ó qualify láti study pharmacy but you are not a medical doctor neither are you a pharmacist ó qualify láti read engineering you are not an engineer abamata ní a1 nínú maths a1 nínú english ó ní a nínú literature in English ó ní a ní government ó ní a1 ní civic education ó wá ní I am a lawyer He is a lawyer ó qualify láti study law kódà bó graduate in law gan Nàìjíríà wọ́n lè ṣe lawyer torí ò tí ì lọ law school ò tí ì lẹ́kẹ̀ẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń lo òfin procedures abẹ́ni tó ní a one ní mathematics English a one financial accounting a1 economics a1 commerce a1 ó ní i am a, an accountant wọ́n kàn rẹ́rìn ni kódà ó yẹ ṣe accounting clerk gbèlè kó jẹ́ accountant ẹni tó lè pera ẹ̀ l'accountant ni ẹni tó wà chartered ó ní ican ó ní ace ahan accountant ló ní Abíọ́lá ló jẹ́ àmọ́ ìyàtọ̀ láàrin accountant àti accounting clerk nígbà tó wá sí fúta ó ní àwọn chartered owner àwọn nìkan là accountant ó láwọn lólówó ó láwọn ìyókù yẹn wọ́n máa kó pépà kiri. kí ni mo kàn fẹ́ fàyọ ń bẹ́ẹ̀ ó ní pé ọmọ mi kéka ìdátù ó wá ń ṣe jàgínní jàgínní ọmọ rẹ kì í ṣàfà rárá ọmọ mi ni ó ṣe gbogbo ká ka ká minimum requirement for being a muslim ni gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ mọ kùránì kà gbogbo ala gbọ́dọ̀ mọ ké tẹ́nìkan máa mọ kùránì kà ní àmànàfà wà láì iṣẹ́ àfà gbogbo ẹnu mo fi sọ o sì qualify láti dá sọ̀rọ̀ ẹ̀sìn bó ti wulẹ̀ kó mọ you are not qualified to make any statement about Islamic law ẹlẹ́wọ̀n ni ẹ̀mí náà kéwọ́n náà mo lè ṣàlàyé ẹ̀sìn gbogbo àlàyé tó bá ń ṣe àánú ni Ah. ṣé téèyàn bá jẹ́ professor of literature àbí professor of English grammar so ó ti di lọ́ọ̀yà Nàìjíríà nù ẹni tó ní páàsì jáde ní lọ tó lọ law school yóò gbẹ́jọ́ professor nínú English studies bóyá ní literature àbí ní grammar yóò gbẹ́jọ́ ẹ̀rù professor yẹn ò lè sọ dòrèmí nípa law kò mọ interpretation ẹ̀ tó bá kà yóò mọ fún nítumọ̀ tèèbó nínú law ó ti túmọ̀ nǹkan míì bọ́rọ̀ ṣẹ̀rí àṣẹrí nìyẹn èèyàn kẹ́kọ̀ọ́ ẹ̀ tí ó mọ̀ ti fún tẹ́dú ẹ̀ ní è kó náà tó lè máa dá sí ẹ̀wọ̀n tọ́mọ yẹn kà wàkọ́ lárìkábù náà. وقال اركبوا فيها بسم الله مجريها مجريها مجريها Hafs ni nínú gbogbo Quran láti bákọ́rọ̀ denas nínú kìrá halves tẹ́tì ṣe eré kò sí gbò mí ma ìmáàlá nìyẹn ẹ̀kọ́ kan nìyẹn fi máa mà sọkọ́lọ̀ ó ṣàánú wa mo sọ eléyìí nítorí ìlú wa yìí ká mọ̀ wípé ọ̀nà wa ṣì jìn nípa ìmọ̀ a ní bùkátà sí ká kẹ́kọ̀ọ́ dáńtọ́ kẹ́kọ̀ọ́ àwọn oníwèé náà mọ̀ tabari first degree ó dáhùn sí àmọ́ pé master lélẹ̀ phd ní prof ní gbogbo alamọ́ ó ti ní qualification èèyàn sì lè mọ́ gba phd tábà ti wo ẹ̀kọ́ ẹ̀ discussion ẹ̀ level tí ń fi ń sọ̀rọ̀ láti mọ̀ pé ok eléyìí ò jókòó ṣe research kó ṣèwé ni ó qualify fún phd àwọn wo ni ó sì sọ àwọn tí wọ́n dé level yẹn kìí ṣe àwọn aláìmọ̀ kan ní ó fún ni agbọ́kìnrin ẹ̀yẹ eléyìí ṣe pàtàkì tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn mùsùlùmí àmọ́ kékeré mu ó ti ẹ̀tọ́ ní mọ́ṣáláṣí bàbá mi ò ní àfàlè èyí sí àfà kankan jẹ́ káwọn tó nímọ̀ nípa fi ha pẹ̀lú orúkọ ọlọ́run ní ọkọ̀ náà. wàmùrìsá gígúnlẹ̀ ọkọ̀ náà orúkọ ọlọ́run ní ègúnlẹ̀ orúkọ ọlọ́run ní ìbẹ̀rẹ̀ ìrìn àjò orúkọ ọlọ́run ọba ní ègúnlẹ̀ iná rọ̀bì lágọ̀fúrún dájúdájú olúwa mi lágọ̀fúrún ọba aláforíjì ni ọba oníkẹ́. iyakunu ala pẹ̀lú orúkọ ọlọ́run ni ọkọ̀ yẹn yóò fi máa lọ lórí omi wà bísínẹ̀rì àkúnnù mùtáà sáìrò ha bẹ́ẹ̀ náà ni lílọ rẹ̀ lórí omi àti gígúnlẹ̀ rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ni òun ni wọ́n sọ wípé wà kọ́rọ̀ àbùrọ̀já àtọ̀rídí bísmìláì màjẹ̀ rí ha wà mùrìsí ha nùkìrá àtẹniyẹniyẹn wa qala Allahu ta'ala ọlọ́run bá sọ́nu suratul mu'minun aya 28 sura 23 aya 28 ọlọ́run ní. فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله ọlọ́run ní إذا استويت أنت ومن معك في على الفلك nígbàtí ìwọ àtàwọn tí wọ́n gbà pẹ̀lú ẹ tẹ́ ẹ bá ti kó sínú ọkọ̀ tán tọkọ̀ ti léfò lérí omi fọkùlìlẹ̀ hamdulillah sọ wípé gbogbo ẹ̀yìn pátá tí ọlọ́run ọba ní ṣe alhamdulillah alẹ́dì. fọkùlìlẹ̀ hamdulillah alladhi najjana minal qawmi adh-dhalimin sọ wípé ẹ̀yìn ni fún ọlọ́run ọba nàjánà ọba tó là wá mínàlè kọ́ omi zọ̀ọ̀lìmí kúrò lọ́wọ́ àwọn ìjọ alábòsí àwọn ìjọ ẹlẹ́bọ ọpẹ́ ní fọ́lọ́wọ́n ọba náà. wọ́n sọ pé olúwa mi ṣe ìsọ̀kalẹ̀ mi ní ìsọ̀kalẹ̀ àlùbáríkà wà á ń ta khayrul munzilin ìwọ lẹni tó lóore jù nínú ẹni tí mú ní gúnlẹ̀ láyọ̀ nírọ̀rùn wàlẹ̀ àdá tustahabu tasmiya fi ibtida'il umuri inda rukubi ala safinati wa ala daba ìdí ni tó fi jẹ́ pé nínú súnnà bá a bá fẹ́ gun ọkọ̀ ojú omi a bá fẹ́ gun ohun ìgùn bóyá ẹranko ni gbogbo ohun tí ń jẹ́ ọkọ̀ sẹ́yìn pé gbogbo ohun tá gùn ni Yorùbá ń pè lọ́kọ̀ ọkọ̀ òfurufú ọkọ̀ orí ilẹ̀ ọkọ̀ ojú irin ọkọ̀ ojú omi gbogbo rẹ̀ náà ni Yorùbá ń pè lọ́kọ̀ ìgbà tó èbóde in tó kọ́ fò sókè tí wọ́n ń pè ní balloon ni Yorùbá fi ń pẹ̀rọ pílẹ̀nì ní bàálù balloon ni Yorùbá sọ di bàálù sẹ́yìn pé kíní yẹn ló gbé àwọn èèyàn lóòkè kọ́wẹ́kọ́wẹ́ ńlá báyìí mo rò pé blombló ṣùgbọ́n ìgbà yẹn ó tóbi àwọn èèyàn dúró ni wọ́n fi ń pè ní bàálù balloon ni wọ́n sọ dàbẹ́ ni wọ́n fi ní àbàálù ń fò lókè aeroplane nìyẹn. ọkọ̀ ojú irin irin tí ń tọ̀ tí yóò bá gbọ́ pé rélùwé ni wọ́n fi sọ di rélùwé ojú ọ̀nà rẹ̀ yẹn tí ń tọ̀ yóò bá gbọ́ lẹ́nu èbó ó di kí ni Railway, railway. ṣùgbọ́n yorùbá rẹ̀ gan ọkọ̀ ojú irin rélùwéè ń bọ̀ ẹ̀yà o ẹ̀yin oní yorùbá sí àfetíyá lẹ̀ ń pè yàn àfetíyá àbí ẹ́ àyálòdì <laughs> àfetíyá wọ́n ní kan àfojúyá tábìlì mi ò gbà kankan e, etí láti gbọ́ tébù náà la fi pè ní tábìlì Yorùbá sì ní ìtọ́wànú èdè wa ni pé gbogbo ọ̀rọ̀ Yorùbá kò gbọ́dọ̀ mọ́ parí lórí fáwẹ́lì ó gbọ́dọ̀ parí pẹ̀lú a e e i o ọ àbí u tàbí àránmúpe rẹ̀ an ọ ó gbọ́dọ̀ parí bẹ́ẹ̀ kankan ẹ̀rí kankan an nìyẹn ṣùgbọ́n ọmọ an ló parí ẹ̀ àránmúpe nìyẹn fáwẹ́lì nìyẹn ọba wá ọ̀rọ̀ kan tí fáwẹ́lì ò parẹ́ tó jẹ́ consonant ilẹ̀ yorùbá ò lè rí sọ́gbà wọn ní tébùlù kò mú fáwẹ́lì jáde ní yorùbá tábìlì wọn lọ fi ha olófàdá ní rasaki ramani torí pé abudu yẹn yóò fún ní kásírọ̀ abdulrozaki ṣùgbọ́n lábáwọ̀ ní pé hí jáde yorùbá hmm, razaki ramani ìní wọn fi ní jọ́ọ̀nù so ti yé báwọn torí pé bédè yorùbá ṣe rí nìyẹn ẹjá fi yẹn lẹ̀ tẹ̀fsíìrì ọ̀rọ̀ ọlọ́run là ń sọ ọlọ́run ní ìdí nìyẹn tó fi jẹ́ pé ó wà nínú súnà ọlọ́run ọba àlékọ́ lásán nù súrọ́tù sukhruf mọ́bọ̀ súrọ́tù sukhruf àyà kejìlá sukhruf yẹn súrà kejìléní súrọ́tù kẹtàlélógójì forty three sura forty three aya twelve ẹni tó bá ṣí Quran lọ́wọ́ òun náà lè ṣí kí lọ́lọ́run wí fàyídà ọlọ́run ni wàlẹ́dì. Aya yẹn sọ pé ọlọ́run ni ẹni tó ṣe pé kọ́lákọ́lá azwaja kullaha òun ló dá gbogbo nǹkan ní takọtabo àwọn sáyẹ́nsì náà ní positive and negative charge àwọn náà sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan ló lákọ̀ ló labo kúlà á gbogbo ẹ̀ kódà èso ẹ̀rí ìbẹ́pẹ míì wò ní akọ ọ̀bẹ́pẹ kò ní so dábínú tá à wọ́n tún máa mú akọ sórí ẹ̀ wọ́n fi kó bàa lè ṣe dáadáa akọ òun lòún wàjàáyà lákùn mínàlì fúlìkì ọlọ́run ṣe fún yín àwọn ọkọ̀ ojú omi wàlẹ̀ àní àm àti àwọn ẹranko máa tàrùkàbùn tẹ́ǹgùn gẹ́gẹ́ bí ẹṣin gẹ́gẹ́ bí ìràkúnmí gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ gẹ́gẹ́ bí ìbáka múl gbogbo àwọn ẹranko yẹn ẹ̀ ń gùn wọn kódà àwọn míì a máa gun màálù tó lẹ́ pé bí o fagun wá sọ̀rọ̀ gọ̀ǹgọ̀dú èdìdà rẹ̀ ti ń gun màálù ọba kan báyìí kọ́ ni nínú ìwé ìwò morí tó ti ṣàlàyé ẹ̀ ṣẹ́rẹ̀ kí oníbùdó ni àdúgbò olódùmarè ń gọ̀ǹgọ̀ sú èdìdà rẹ̀ ń gun màálù nílùú yẹn sátáyà nìyẹn ó láwọn kan ti ń bú lọ́rọ̀ kan sáàbà ọlọ́run lòun ló ń dá fún yín ká ẹ máa gùn litasawu alazuhuri kẹ́ lè gùn kẹ́ farabalẹ̀ kẹ́ lè jókòó dáadáa lẹ́yìn wọn àwọn ẹranko yẹn ẹ rí i pé ẹṣin á jókòó lé lórí ràkúnmí kó bá wa rọ̀ wá lọ́rùn á ṣe ìjókòó sí i tá a ṣe kí ni tá a máa fi kùn ún fún mà. ìdásítàwáìtùm àlè kẹwàá rántí olúwa yín nígbà tẹ́ ẹ bá ti jókòó lórí àwọn nǹkan ọ̀gùn náà tán tẹ́ ẹ bá ti wọnú mọ́tò tọkàn yín ti balẹ̀ nú ọkọ̀ tẹ́ kẹ rántí ọlọ́run wọ́tàkùlù sàkọ́rọ̀ lẹ́nà. àdà wà wá sọ pé subihana subihana látara sábàhà yusabihu subihana sábàhà yusabihu subihana ó ṣàfọ̀mọ́ ń ṣàfọ̀mọ́ subihana ṣíṣàfọ̀mọ́ gan fún rẹ̀ ìyẹn ni wọ́n pè ní fábánà masdar ọ̀rọ̀ orúkọ tó jẹ́ ti ṣe bí pe pé mímu sọ̀rọ̀ pé mímu ṣe fáàbù ni àbí náà mímu ó rí pé bíi fáàbù ló jọ ọ̀rọ̀ orúkọ sí ni òun ni èbó ń pè ní vabana àwọn lárúbáwá ń pè ní masdar irú ẹ̀ ni mo rò pé ó ti náà ni wípé maf'ulun mutlaq jaa tawqidan lil fi'l ọ̀rọ̀ kan ti gé dànù tẹ́ bá sọ pé subhanallah nǹkan kan ti lọ lẹ́yìn níta ń sọ ni pé usabihu mo ṣàfọ̀mọ́ fọ́lọ́hun subahana ní àfọ̀mọ́ kan tó ga sọ́lọ́ wọn ni kẹ́ ṣàfọ̀mọ́ fọ́lọ́hun mímọ́ ni fún ọlọ́run tó rọ nǹkan yìí fún wa ẹṣin tá à ń gùn ọlọ́run ló rọ̀ ọ́ tá a fi rí gùn ràkúnmí tá ń gùn ọlọ́run ló ìwọ àtẹ́ṣin ẹjọ́ jà kẹwẹ́ ni tí ó win ni tẹ́nìkan bá gẹṣin dé ẹni bàbá afẹ́kẹ́yìn àtẹ́ṣin jọjà káwo ẹni tí ó win ni ìwọ àti ràkúnmí orí rẹ ni ràkúnmí ó ti ẹ̀ sọ kó àbí àbí tí kẹ́tẹ́kẹ́ bá ké tó bá ké nìsín kíkẹ́ kẹ́tẹ́kẹ́ tẹ̀yìn ó sá lọ ni ọlọ́run wá ní dúpẹ́ fọ́lọ́run kò sì ṣàfọ̀mọ́ fún pé òun ló rọ gbogbo ẹranko yẹn tá a fi ń gùn wọn mọ́tò tá a ń gùn ọlọ́run ló ní ó gbóhùn wọn níjọ́ tí mọ́tò bá ní gbóhùn èèyàn béèyàn tẹ bírèkì yóò fẹ́ẹ̀lì béèyàn tọ́tẹ́tù yóò já yóò wá máa ṣe ẹ̀rẹ́ lómi ìgbà tí hànú bá yarí ni tọ́nà máa hànú wọn ó já gbogbo wáyà yóò tún máa dún gbogbo ń tà ń ṣe yẹn ọlọ́run ló rọ̀ fún wa bísmìláì alẹ́dì sákọ̀rọ̀ lánàá àdá wà máa kúnnà láò mọ̀kìrìní wà ìnà ìlà rọ̀bìnà lámú. dájúdájú ọ̀dọ̀ ọlọ́run ìpadàbọ̀ sí wa ìdí nìyẹn tó fi wàánu súnà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wípé tánàbí bá fẹ́ tó bá ti fẹ́ rìnrìn àjò tó bá ti gun orí ngun rẹ̀ tán yóò ní allah akbar allah akbar allah akbar subhana lánàá àdá wà máa له مكرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واطوي عنا بعده اللهم إنا نعوذ بك من وثاء السفر وكعبة المنظر وسوء المنقلب في المال والهال اللهم أنت صاحب في السفر والخليفة في المال والهال ẹni ó ti kò jù àfá ìbáwa wá kékeré ẹ̀ àbá wá kékeré ẹ̀ lọ́ra hisnoli muslim ìwé kan wà ń bẹ̀ citadel of the believers ẹni tí ò mọ kéwù wọ́n ti bá fi roman script èdè bí yorùbá wọ́n ti bá fi kọ kéwù wá fọdún kan ha o lè má lè ra njọ́ kan fọdún kan ha ìgbà tó bá fi lọ́dún méje ó mọ̀ sórí èyí tó tún kù ń gbèsè ayé rẹ̀ náà fi kà gbà tó ń kọ lọ́wọ́ yẹn ó máa gba ládàá kó ń kọ́ súnà ẹ̀yin ọmọ sáyẹ́ǹsì ẹni tó bá ṣe sáyẹ́ǹsì níbí tó bá sọ pé òun ò lè há sórí ó yẹ kí wọ́n sì sí sàtífíkẹ́ẹ̀tì ẹ̀ ẹ mọ orúkọ tẹ́ ń há sórí nínú organic chemistry ha one two three try ìtàí dàí kìnnìkan wọ́n yóò gùn. kìnnì kan kìnnì kan kìnnì kan hydro kìnnì kan yọpọ ẹ wo edta e ẹ wo tí wọ́n bá sọ bó ṣe gùn tóun kódà ẹni tí ò ṣe sáyẹ́ǹsì gan nínú literature ẹ máa dúró quotation tẹ́ ẹ̀ ń sórí Shakespeare ẹ́ Othello ó máa dúró quotation rẹ̀ tó wá sórí tóun tó náà ńgbà tó wá di tọ́lọ́n ó ti gùn jù ṣùgbọ́n ńgbà tó jẹ́ tayé ah mo like quotation Shakespeare yẹn kódà ẹlòmíì hàn Bob Mary sórí láyé lyrics tí n bá kà mí wọ́n ní àfa yìí náà náà gbọ́n pa ẹ̀. ẹ wo àwọn ọ̀rọ̀ yẹn aha àwọn èèyàn dẹ̀ gbé lyrics àwọn olórin dání wọn ò máa ha ọ̀rọ̀ yẹn ó dẹ̀ jọ wọ́n lójú ẹlòmíì ọkọ̀ ti Fẹlá no bẹ́ẹ̀ nǹkan ló ṣe sọ báyìí ló ṣe sọ ó ráàyè fún ẹ jẹ́ kí tọlọ́run náà kó hùwà ọ̀rọ̀ tí àwọn olórin ń sọ yẹn ọlọ́run èyí tọ́lọ́run sọ jù lọ èyí tànàbí sọ jù lọ torí náà jẹ́ ká gbìyànjú kára sítádẹ́ẹ̀lì yẹn ká lọ ha sórí ń bẹ̀ tẹ̀síwájú àfáà. ṣé ti súrọ́tù ṣù ẹ̀ náà àkàyẹ̀mọ́ ibi tá a fẹ́ lò ń bẹ̀ nìyẹn. pípé ńgbà tí nọ́hò tó ní kí wọ́n yin ọlọ́run lórí pé wọ́n wọ ọkọ̀ àwa lọ mú àyà wa tọ́lọ́run gangan ti pa wá láṣẹ pé tá a bá ti gun ọkọ̀ ká máa ṣàfọ̀mọ́ fóun ká sì dúpẹ́ fóun bánábì ṣe wá fi sí wa láhán òun la kàlẹ́ ẹ̀kan yẹn kódà tá a bá tún fẹ́ sọ̀kalẹ̀ ànábì tún kọ́ wa ṣùgbọ́n ọlọ́run wa ní wà íyà tẹ́jìrì bí ìmọ̀ òjìn. وكان في معزل وكان في ọkọ̀ náà ń lọ pẹ̀lú àwọn tí ń bẹ nínú rẹ̀ tájìrì bí ọkọ ọkọ̀ yẹn ń lọ ó ń kó àwọn èrò inú rẹ̀ lọ yẹn ni nóòhù àwọn tí wọ́n gbàgbọ́ lúdò pẹ̀lú ẹ̀ bí ìmọ̀ òjì nínú ìgbì òkun kalijibal gẹ́gẹ́ bí òkè ìgbì òkun yẹn pọ̀ wéèfù yẹn ẹ́ wéèfù omi ìgbì yẹn ṣà ń gbé ni ó ga wọ́n ní bí òkè ló ṣe ga tẹ̀síwájú. ọlọ́run wà náà dà núhù bìnáhù núhù wá ké sọ́mọ náà dá ó ké sí i. ìyẹn ni pé ó pè é wàkánà fi ma'azilin ẹ̀rí ìtazala ma'azil ìyẹn ni pé ọmọ yẹn sí Nuhu ńgbà náà kò súnmọ́ Nuhu ni Nuhu fi ké ọmọ mi ya bunayya ìrẹ́ ọmọ mi kékeré yìí wọkọ̀ yìí pẹ̀lú lìkáàfìrìn má ṣe wà pẹ̀lú àwọn kèfèrí àwọn tí wọ́n ní ọkọ̀ yìí kò sí tí ó ṣẹlẹ̀ kí lọ mọ́ wí. ọ̀rẹ́ta àwì ilẹ̀ ìjábá ìyá àṣìwò ní ìhìnà ìmọ̀. sàáwì. ọ̀rẹ́ta àwì. wáṣẹ. ọ̀rẹ́ta kò sí àlèfò aláǹbí jábàlì yẹn tí mo fẹ́ fàyọ gan-an nìyẹn sàáwì ìlà jábàlì. Qala sàáwì ìlà jábàlì ya'simuni minal ma'. Qala la 'asima al-yawma min amrillahi illa man rahim. وحال بينهما الموت فكان من المغرقين. Ọlọ́run ní ọmọ yẹn wá fọ́ èsì kílẹ̀sì tọ́mọ núhù tó fọ̀ sí ìpè bàbá rẹ̀ ó ní sàáwí ilà jábàlín máa gorí òkè lọ ni bàbá ṣe bómilẹ ló fẹ́ payé rẹ́ òkè yìí ohun ẹ mọ̀ pé kò gbọ́ ìtàn rí pé omi borí òkè Yorùbá náà sì sọ igba ọkọ igba àdá wọ́n ń bókè ṣọ̀tẹ̀ òkè òjẹ́ òkè òmu òkè ni ó borí wọn òkè gbẹ́ngbẹ́ng yorùbá náà sọ ó wà wípé omi wo ni orí òkè lòun ó gùn lọ ìyá àsìmù ni ìmínàlìmá yóò gbà wọn là níbi omi kan. ọlọ́run ní ee bàbá rẹ̀ wá sọ fún ó ní làásìmọ̀lìyàn kò sí olùgbàlà kan lónìí min amúrìlá kúò níbi àṣẹ ọlọ́run ìlà mọ̀rọ́hìmà àyàfẹ́ ní bá kẹ tó ṣàánú àwọn àbá wá ní asima yẹn tó jẹ́ asim olùgbàlà yẹn wọ́n ló tún túmọ̀ bí máànà màásùm ẹni tá gbàlà gẹ́gẹ́ bí ìgbà tí a ní ẹni tí ń jẹun tó ń túmọ̀ mọ̀tòrúm ẹni tá a fún jẹ a jẹ́ pé ọ̀rọ̀ yẹn tú méjì ó túmọ̀ sí pé kò sólùgbàlà kan lónìí ó tún túmọ̀ kò sẹ́nìkan tá ó gbàlà lónìí àyàfi pẹ̀lú àánú ọlọ́run la lè fi gbà á là ọlọ́run nìkan ló lè là àyàn kò sí olùgbàlà míì lẹ́yìn ọlọ́run kò sì sẹ́nìkan tá a lè gbàlà àyàfẹ́ ni ọlọ́run bá gbàlà ntí méjèèjì yẹn kó sínú nìyẹn yẹn ni wọ́n ń pè ní asrọ́rù lúgọ̀ asrọ́rù lúgà ni kí ni àwọn ìtumọ̀ tó sápamọ́ sínú ọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú èdè irú rẹ̀ náà wà ní èdè Yorùbá tá a bá sọ̀rọ̀ kan ó lè tú nǹkan méjì méjèèjì ó sì bá mu ẹni bá wọn gbédè yóò ti mọ̀ pé méjèèjì ló bá mu ní àjọ tá a bá lò ó ẹlòmí ó ti mọ̀ pé ìtumọ̀ kejì ni wọ́n gbà lérò àwọn tó gbà tó gbọ́ yé yẹn àwọn ò lọ lò ṣùgbọ́n àwọn tí ò gbọ́ yé tí wọ́n kàn gbọ́ eré fèèdè àwọn ò gbọ́ ti wájú yé. kẹ́nìkan ní ó dìgbà ó dìgbà yẹn ṣe àwọn pé ó nítumọ̀ láàrin yín àwọn kan tẹ́ ẹ ti jọ lọ́rọ̀ wọ́n ti mọ̀ pé ẹ pàdé nìkan ó dìgbà kan náà wọ́n ti mọ̀ pé pàdé àwọn kan rò pé òun lọ ń tiẹ̀ nìyẹn wọ́n bí lípo ti kú ònú ìlú so lọ́rọ̀ kan ṣe ajá tẹ̀síwájú kí lọ́lọ́run wá sọ hààlà bẹ́yìn náà hùmẹ̀lì mọ́ọ̀jì bàbá àtọmọ tí ń sọ̀rọ̀ bí ìgbì òkun wéèfù yẹn ṣe gba àárín àwọn méjèèjì kọjá nìyẹn fàkánà mílíọ̀nù mùgọ̀rọ̀kìn bí ọmọ yẹn ṣe di ẹni tó ṣe kí ni tó tẹ̀rì yẹn wéèfù òkun yẹn kàn gbé lọ́nu ọmọ wo là ń perú ọmọ aláìgbọràn tẹ̀síwájú. wàkìlá ya arúgbó bẹ̀rẹ̀ àyìnbá akíwá ya sábà àkùnrin ìwà rí ìkọlùmá wà kúbi àmú àtàwàt àlẹ́ ìjúùdí ọlọ́run ní wàkìlá àwa sọ ìyẹn ni pé a pàṣẹ ya ard kí làṣẹ tá a pa ní ìrẹ ilẹ̀ ìbìlà ìmà ak omi rẹ tó ń tú jáde yẹn fàámu padà omi tó ń tú síta yẹn tá a sọ pé gbogbo lẹ́ ń sọ kúlúkúlúkúlú omi ń jáde ń bẹ̀ débi pé gbogbo bí àrùn omi ń jáde ń bẹ̀ ọlọ́run wá ní ìrẹ ilẹ̀ máa fa omi rẹ ni mú padà. ìrẹsánmà wàyà sàmà ìrẹsánmà náà àkùlé ìyì dín òjò tó ń rọ̀ ni omi ní dínkù dádúró mẹ́jọ wá mọ́ wàgí ìdọ̀lẹ̀mọ́ bí máa ní omi yẹn wá dínkù lórí ilẹ̀ náà. kúdì alẹ̀ amòrò ọ̀rọ̀ bá parí gbogbo àwọn kọlọ̀ràn sí ẹ̀dá wọn ti dẹni tó parẹ́ sínú omi òkú wọn ló kàn wú sílẹ̀ wàstawat alal jùdí òkè kan tí a ń pè ní jùdí ní hadramaut ó wà ń jẹ́ síra arọ́bí ibẹ̀ ni ọkọ̀ yẹn gúnlẹ̀ sí ibẹ̀ ni kí ló gúnlẹ̀ sí afáwa dọ̀hánk nínú àwọn àfáà wọ́n sàlàyé káàbàlẹ̀ ahbar àtàwọn àfáà míì nínú àwọn tàbíhùn àtàwọn sọ̀hábà wọ́n sàlàyé bókè yẹn ti rí àti ibi tó gúnlẹ̀ sí ṣùgbọ́n lọ́wọ́ bá la orúkọ òkè yẹn mọ́lẹ̀ ṣùgbọ́n àwọn kan máa ń sọ pé òkè arọ́rọ̀ mount arọ́rọ̀ wọ́n níbẹ̀ ni ṣùgbọ́n kùránì ní òkè jùdí ibẹ̀ ní kíni ibẹ̀ ló gúnlẹ̀ sí tẹ̀síwájú وقيل بعدا للقوم الظالمين وقيل àwa sọ pé bùrúdán ìgbéjìnà sí kẹ ọlọ́run líle kọ́ọ̀mẹ zọ́ọ̀lìmí fún gbogbo àwọn ìjọ alábòsí àwọn òwò ni wọ́n ń pè lálábòsí ń bí àwọn ẹlẹ́bọ àwọn aláìgbàgbọ́ a ní ìgbéjìnà sí kẹ ọlọ́run fún gbogbo wọn tẹ̀síwájú àfáà ونادى نوح ربه فقال رب إن بني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين ونادى نوح ربه lẹ́yìn eléyìí nóhù wá ń ké sí olúwa rẹ̀ náà dáa nóhù rọ̀báhù ó ń bẹ ọlọ́run kí ló sọ rọ́bì olúwa mi ìnàbẹ̀ní min ahali ọmọ mi ara lé mi lòun náà wà ìnà wà àdàkalẹ̀ haq bẹ́ẹ̀ sì làdéhùn rẹ òdodo làdéhùn rẹ ọlọ́run wà á ń ta ahkamulẹ̀ hakimi gbogbo àwọn adájọ́ pátá ìwọ lẹni tí ó mẹjọ́ dájú gbogbo wọn lọ ṣẹ́mọ̀ yí pé ọlọ́run ti sọ fún ànábì Nuhu wípé kó kó àwọn èèyàn rẹ̀ sínú ọkọ̀ ọlọ́run ní ihmil fiha min kulli zawjayn isnan isnaini wa ahlak ṣóyé kó sínú ọkọ̀ akọ àtabo nínú àwọn ìran ìran ẹranko tí ń bẹ́lẹ̀ àtẹyẹ kó tún wá kó sí inú ọkọ̀ yẹn àwọn aráalé rẹ̀ àtàwọn tí wọ́n bá gbàgbọ́ àwọn tí ó là nìyẹn olóńsọ fọlọ́n pé ṣe bọ́mọ òun aráalé òun náà ni ìnà ìbìní ọmọ mi ẹwọ́n tó kọ́ tì síwájú fọlọ́n ọmọ mi ara aráalé mi ni. ó sì ti parẹ́ báwọn mú ọmọ òun wá ètí ń sọ fọ́lọ́run ọba nìyẹn wà á ń ta àkàmùlẹ̀ àkìmíìn ìwé sí ìdájọ́ ọ̀rọ̀ adájọ́ òdodo nìrẹ́ ọlọ́run kí lọ́lọ́run wí. ọ̀la ya Nuhu innahu laysa min ṣùgbọ́n tẹ́ bá wọn àyà tí mo ti kà yẹn ó náà ní àyà ogójì nínú súrà tá à ń kà lọ́wọ́ ehud tọ́lọ́run ti sọ̀rọ̀ yẹn pé kó mú wọn ẹ rí wípé ọlọ́run sọ pé ilá máa ń sábàkọ̀ àlẹ́ ìlìkọ́ọ̀lù ilá máa ń sábàkọ̀ àlẹ́ ìlìkọ́ọ̀lù gbogbo wọn ni kó kó sínú ọkọ̀ àyàfẹ́ ni tọ́rọ̀ ti gba wájú lórí ẹ̀ pé yóò parun aṣàlàyé àwọn méjì nínú àwọn ará alẹ́ Nuhu tọ́rọ̀ gba wájú lé wọn lórí àwọn wo ni ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ ọlọ́run ti ṣe istisna tí wọ́n pè ní exception ọlọ́run ti ṣàdáyan rí àwọn yẹn ó ti sọ pé àyàfi àwọn tọrọ ti gbà wájú pé wọ́n parẹ́ pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí ànábì lóòtù náà ọlọ́run níyàwó rẹ̀ yóò parẹ́ pẹ̀lú àwọn tó parẹ́ á padà sọ̀rọ̀ ẹ̀ torí pé àwọn ànábì mẹ́fà kan lọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ wọn ní Suratul A'raf ẹni àkọ́kọ́ tó mú wá ní nóòhù húdù ànábì wa húdù tẹ̀lé tààrín sí àádì ànábì wa sọ́ọ̀lì òun náà tẹ̀lé títí tí tó fi dórí ànábì Musa ó sọ̀rọ̀ ànábì Ṣuaibu ló tẹ̀lé Ṣuaibu tẹ̀lé Musa tẹ̀lé nínú sọ́rọ́tù Araf tá à ń ká bọ̀ tinúhù là ń mú bọ̀ ọlọ́wọ́ ní bọ́rọ̀ ti rí nìyẹn torí náà má tẹ̀síwájú. ẹ jẹ́ ká ara mú ọ̀rọ̀ díẹ̀ ń bẹ̀ wọ́n ní ọmọ yìí kana mimman sabaku alayhi alqawlu bil gharq li kufrihi wa mukhalafati abba'u nabiyallahi nuhan alayhi salam nítorí kó ṣe kèfèrí ó sì yapa bàbá rẹ̀ tó jẹ́ ànábì Ọlọ́run tí ń jẹ́ Nuh wa qad nassa ghayru wahidin min al-a'immati ala takhti'ati man dha'aba fi tafsiri àdáyìnà annahu laysa bibnihi imam ibn kathir ló ń ṣàlàyé yìí mo fẹ́ ká fọkàn sí pé apá kan náà àwọn àfọ onítẹ̀fsìrì sọ pé ọmọ yẹn kì í ṣọmọ bíbí inú ànábì Nuh kì í ṣànábì Nuh ló bí pé ìyàwó rẹ̀ yẹn tọ́lọ́wọ́n bá sọ fún wa nínú sọ́rọ́tù taharim tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ rẹ̀ pé dọ̀rọ́bà lọ́hùn mẹ́sàlẹ́ ni. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط نعم كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل له النار مع ọlọ́run sọ̀rọ̀ obìnrin yẹn fún wa nù sọ́rọ́tù tahrim láti fi àyà kẹjọ kẹsàn-án kẹwàá ọlọ́run ọba ní a fẹ́ fi àpèjúwe lélẹ̀ àwọn tí wọ́n fún àwọn ṣe kèfèrí ẹ̀yin náà ẹ gbẹ̀yìn wọn àwọn méjì ni tí wọ́n jóbìnrin àkọ́kọ́ ni ìyàwó nóhò àti ìyàwó lúùtù kánàtà táhtà àbìdẹ́yìn ni min ibadina salihin àwọn méjèèjì ń bẹ ní abẹ́ àṣẹ ẹrúsìn wa méjì táwọn méjèèjì sì jẹ́ ní ire ọ̀kan ni nóhò èkejì ni lot fahọ́nà tàhúmà wọ́n jàǹbá àwọn méjèèjì àyà ìlàpá kan náà àfa àmú wa pé ńgbà tọ́lọ́ ni wọ́n jàǹbá yẹn ó fi hàn pé ìyàwó Núhù ń ṣe zìnà oyún tó wá ní látara zìnà yẹn ló fi bí ọmọ tí kò gbọ́ràn sí lẹ́nu tó parí ẹ̀rí wọn nìyẹn ṣáàbọ̀ kan bá lọ tó ṣùgbọ́n àwọn àfáà wọ́n ní ọ̀rọ̀ yẹn kò wọlé wọ́n nídìí tí ọ̀rọ̀ wọn yẹn kò fi wọlé ni pé Abdullahi bunu Abbas tarjuman habrul umma Abdullahi bunu Abbas ó ní olùtúmọ̀ Kùránì àgbà tánàbí sàdúrà fún pé Allahumma faqihuhu fi din wa'alimuhu ta'wila ọlọ́run bá ń fún Abdullahi ibn Abbas ní àgbọ́yé ẹ̀sìn sí fún ní ìmọ̀ ìtumọ̀ alukur'an wakana waladan ọmọdé sì ní nígbà náà gbogbo àwọn àgbààgbà sàábé tí wọ́n nímọ̀ quran lòun sì tún ka quran ló tún kọ́ túmọ̀ ẹ̀ lọ́dọ̀ wọn tóbi lórí Abdullahi ibn Mas'ud tó jẹ́ olùmọ̀ àgbà jùlọ nínú ìmọ̀ quran lọ́dọ̀ àwọn sàábà. òun àtàwọn míì nínú àwọn sálàf wọ́n ní ma zanna ti mọ̀rọ̀ àtúnàbí yìí kọ́tùn ìyàwó ànábì kankan ò ṣe zìnà rí láyé ọ̀rọ̀ yẹn ló gbá istinbat ní tí wọ́n pè ní istinbat ni pé ká wo àyà ká wá fa ìdájọ́ yọ látara àyà yẹn ó là ń pè ní istinbat olófà tó jẹ́ pé wọ́n sọ pé gbogbo nǹkan tó lè ṣẹlẹ̀ láyé kùránì ti sọ. So mo sọ níjó ní pé tẹ́nìkan wá ní kí ni ìdájọ́ hacking kéèyàn máa hack tàbí lórí ọ̀rọ̀ nẹ́ẹ̀tì nìyẹn kọ̀ǹpútà á sọ pé haram ṣé kọ̀ǹpútà wà láyé ànábì ni rárá ṣùgbọ́n ànábì ti ṣàlàyé pé a gbọ́dọ̀ jíwèé oníwèé kà a gbọ́dọ̀ ka lẹ́tà onílẹ́tà ò ń bẹjú wonú náà nìyẹn kí ló ń ṣe tó bá ń hack ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló ń lọ ń jí yẹn a ṣe istinbatul akam a fa ìdájọ́ yọ from the text we are deriving a ruling from that text à ń fàdájọ́ yọ nínú kíni nínú ẹ̀rí tó jáde ìdájọ́ tí wọ́n á fàyọ yẹn wípé obìnrin yẹn jàǹbá ẹ̀ ó wọlé nínú làákàyè ṣùgbọ́n àwọn sálàf àwọn ó ṣojú mi kòró àwọn tí kùránì sọ̀kalẹ̀ lójú wọn tí wọ́n mọ ìdí táyà fi sọ̀kalẹ̀ tí wọ́n mọ ibi táyà yẹn sọ̀kalẹ̀ sí tí wọ́n sì gbọ́ èdè lárúbáwá nígbà tédè ò tí ì dàrú ṣàwọn pé èdè lárúbáwá gan ní ìsìn ẹni tí ó bá gbọ́ yóò fẹ́ wọnú bí àwọn tí ń dẹran àwọn tí ń dẹran gan ó ti tún dàrú torí kọ̀ǹpútà ti da eérú wọ́n ti ń gbọ́ rédíò kéèyàn ọdọ́dọ̀ lárúbáwá ń sọ ọ́n alẹ́kọ̀ọ́tìlẹ̀ khud mechanic àwọn bàbá wọn sọ pé ijilis jókòó àwọn náà have your seat ẹ̀rí khud mechanic take your seat bí táwọn náà sọ ń sinú ẹ̀ sì ní gbọ́ lẹ́nu sáàdì àwọn tànábì ṣẹ́rípò ti change kùránì ló dá èdè lárúbáwá gan dúró òun náà bá ti fi ẹ̀ di gbàgbé bí èdè òyìnbó ọ̀rọ̀ Shakespeare ṣe pé ìwé Shakespeare ní ìsìn àwa tá à ń ké ìbò sí ò lè kà àfi tí wọ́n bá bá wa annotate ẹ̀ bí ìbá ṣe rí nìyẹn ṣùgbọ́n Ọlọ́run ó pọ́n èdè yẹn lé látara kùránì ló fi ṣẹ́kù tí ẹ bá ṣe kùránì ní èdè yẹn náà bá ti parẹ́ kí ni wọ́n fẹ́ fàyọ ń bẹ́ẹ̀ òun náà ni wípé tí wọ́n fàyọ yẹn àwọn tí wọ́n wá jẹ́ oṣojú mi kòró ọ̀rọ̀ táwọn bá sọ lórí kùránì ló tẹ̀wọ̀n ju ọ̀rọ̀ táwa bá sọ lọ ṣàpá àwọn wà ń bẹ̀ wọ́n gbọ́rọ̀ lẹ́nu ànábì rúhù rẹ̀ tí wọ́n pè ní the spirit behind the revelation ó wà lára wọn bí mo ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ yìí tẹ́ ń rí mi ẹni tó bá ń gbọ́ lórí kẹsẹ̀t kò lè gbọ́ yé bí ẹ̀yin tẹ́ ń wò mí torí bí mo ṣe ń ju ọwọ́ kò ní rí ọwọ́ yẹn ọ̀rọ̀ míì tí màá kàn rárá sọ bóyá mo rẹ́rìn músẹ́ kò mọ̀ mi mọ̀ bóyá gbọ́ kí nìyẹn yé àwọn èèyàn ó ṣojú mi kòró wá ní ànábì ọlọ́run kankan ìyàwó rẹ̀ ò ṣe sìnà láyé rí kò síyàwó ànábì ọlọ́run tó ṣe sìnà rí ọ̀rọ̀ yẹn ló wá gbá ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn dànù tó Abdullahi ibn Abbas àtàwọn míì wá ń ṣàlàyé wọ́n á ní wọn ò ṣe zìnà rí nínú àwọn ìyàwó ànábì ọlọ́run ọ̀rọ̀ tọ́lọ́run wá sọ wípé innahu laysa min ahalik ọmọ rẹ ò sí nínú àwọn aráalé rẹ ayé alladina wa'adtuka najatahum àwọn tí mo ṣàdéhùn ìyẹn pé kò sínú àwọn ará ilé rẹ tí mo ṣàdéhùn pé màá là kẹ́bí mo ṣe mú wánú àyà yẹn lẹ́ẹ̀kan wípé àyàfi àwọn tọrọ ti gba wájú pé wọ́n ó tẹ̀rì tó ọmọ yẹn ò sí nínú àwọn ará ilé rẹ tí mo sọ pé màá ṣe kí ni tí mo sọ pé màá là ìdí ni tó fi jẹ́ pé kò sí ààyè láti fi ẹ̀sùn zìnà kàwọn ìyàwó ànábì ọlọ́run torí pé ẹ̀tẹ́ ló jẹ́ fànàbí ọlọ́run pé ìyàwó rẹ̀ ń ṣe zìnà a ìyàwó ànábí ọlọ́run ó dídí ànábí ọlọ́run èèyàn wúruwúru kan wá ń bá a ṣe zìnà ẹ rí i pé ńgbà tí wọ́n fi ẹ̀sùn zìnà kan ìyàwó Aisha radiyallahu ta'ala anha nígbà tí wọ́n ń bọ̀ ní gọ́síwọ́tù bani mustolak bani mustolik wọ́n lọ sí ogun kan tí wọ́n pè ní bani mustolik ní nǹkan bíi ọgọ́rùn ọdún karùn-ún sí kẹfà hijira wọ́n gbéra níbi tí wọ́n pàgọ́ sí ṣùgbọ́n ràkúnmí tí ìyàwó ànábì ti ń jẹ́ Aisha tó wà torí pé ilé ṣọ ni wọ́n máa ń gbé lórí ràkúnmí yẹn tí wọ́n pè ní haudaj jamu ẹ̀ ní hawadij tí wọ́n pè ní lítà ní English l-i-t-t-a kì í ṣe lítà epo tí wọ́n wọ epo o ibẹ̀ yẹn ilé yẹn bí aṣọ wọn ò fi kọ inú rẹ ni àwọn obìnrin yẹn máa ń jókòó sí lẹ́yìn ràkúnmí ràkúnmí yẹn wọ́n ṣí nídìí ìgbà táwọn ẹbí lọ Aisha sì ní ẹ̀gbà rẹ̀ ó jábọ́ ṣẹ́sì mọ́ páwọn obìnrin nǹkan bí ẹ̀gbà ọrùn ẹ̀gbà ọwọ́ wọn ò fi ṣe òun wá lọ mú wọn wá mọ̀ pé kò sí nínú iléṣọ yẹn yẹnu lítà yẹn bí wọ́n lọ nìyẹn ìgbà tóun ó dé wọ́n ti lọ bó ṣe ní òun ó jókòó nbí ńgbò bá yá wọn ó mọ̀ pé òun ò sí nù kíní yẹn ó ní wọn ò sí lè mọ̀ gan nígbà tí wọ́n ń lọ ó nítorí pé àwọn obìnrin nígbà yẹn àwọn kì í lára pẹlẹńgẹ báyìí wẹlẹńjẹ làwọn ó sì tún sọ̀dí ó nídìí ni pé àwọn kì í àwọn èyí jẹun púpọ̀ nígbà náà ẹ̀rí gbogbo àwọn ọmọ wọn yìí wọ́n bá yẹ wọlé ọkọ ńgbà tí wọ́n bá yẹ lọ́dún tòun ti pọ́ kọ́ńfìyà jẹ wọ́n ẹ̀rí gbogbo wọn wọ́n ti di bẹ̀m̀bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ kúmù wo lẹ́yìn rí tó fẹ́ẹ̀ ti rí rí bí gbogbo àwọn sísá ẹ̀rì tí wọ́n bá ti má rí wọn èé lò ju bí ọdún mẹ́ta lọ wọn ó di bẹ̀m̀bẹ̀ abẹ́gẹ̀ ẹ̀jọ́ aisha ẹ̀rọ <laughs> stars súnà pọ̀ ta lè ṣe mọ́ bèbí pàwásà àmọ́ kéwú bí aisha ẹ̀jọ́ ẹjọ́ jẹun <laughs> kí ni mo kàn fẹ́ bàyọ́ ń bẹ́ẹ̀ bí aisha ṣe dúró nìyẹn nígbàtí ilẹ̀ ma ọkùnrin kan ń bọ̀ lẹ́yìn à ń pè ní bónú muhatir muhajiru lòun náà ara mọ́kà ni ti mọ Aisha tẹ́lẹ̀ torí pé ọmọ Abubakar Aisha ọdún mẹ́fà lànàbì ti fẹ́ ànàbì súnmọ́ lẹ́yìn ọmọ ọdún mẹ́sàn-án ànàbì Aisha jọ ọmọ ọdún méjìdínlógún mo ma sọ̀rọ̀ ni gbọ́dọ̀ pé mo ti ṣàlàyé ẹ̀ ní ẹlòmíràn máa àwa náà ní yes in tí òye wa ni wípé Aisha tó bá yẹ pé àwọn òbí rẹ̀ ní kó dàgbà kó pé eighteen ṣé yóò rà nábì fẹ́ ìgbà tó pọ̀ mọ́ eighteen lànábì jáde láyé ṣé yóò rà nábì Ọlọ́run fẹ́ ìyẹn number one ẹni tó sì fẹ́ yà tó fẹ́ ànábì wa Muhammad kí ni status ẹ̀ umul mu'minin ìyá gbogbo mu'minin the mother of believers tá a bá dárúkọ ẹ̀ lónìí ìsìn àníṣe rọ̀díyà láàánú àfún ká ní kò fẹ́ ànàbì àkọ́kọ́ nù tó bá fẹ́ di eighteen. ẹlẹ́ẹ̀kejì àǹfààní táwa mùsùlùmí jẹ lára Aisha lè rí jẹ hadísì tó ti ẹnu Aisha jáde ó lé ní ẹgbẹ̀rún méjì more than two thousand narrations were reported from Aisha radiyallahu ta'ala anha àwọn hadísì wọ̀nyí èyí tó pọ̀ jù nínú ẹ̀ lórí àkàm ìdájọ́ ẹ̀sìn àwọn àdísì mi wà tó yẹ pé ọ̀wọ́ àdísì Aisha nìkan ló ṣàlàyé àbáyọ ń bẹ̀ gbogbo woman Islam àbá wà nínú òkùnkùn nípa àlàyé tí Aisha ṣe Aisha tẹ́ ń wò yẹn onímọ̀ ni alánàbì gan fúnra rẹ̀ ó ń ka ewì ẹ̀gbẹ́ Yorùbá náà aláwọn orin kan tá a ti gbọ́ lẹ́nu àwọn bàbá wa tó ti kọjá tẹ́ẹ̀pẹ́ kìí ṣe àwọn olórin náà gbọ́ làwọn náà fi fi sọ́dọ̀ orin ọ̀pọ̀lọpọ̀ orin táwọn olórin máa kọ ẹni tó bá jọ ọmọdé nílùú èdè ó rí pé eré tẹ̀ fi ń ṣe eré yèèpẹ̀ làwọn olórin tún lọ sọ di rẹ́kọ̀dù ẹnìkan orin kíní ló ń kọ́ ní orin rẹ̀ kọ́ orin ìbílẹ̀ táwọn Yorùbá ti ń kọ ti pẹ́ ni. ànábì wa ń kọ́ Aisha wa ni ọ̀hún bá ń kọ́ báyìí ni wọ́n ṣe ń kọ́ ànábì ni ó wọ́ ló mọ̀ mi kì í ṣe akéwì ọlọ́run ò sì gbé mi dìde lákéwì Kùránì lọ́lọ́run fi rán mi as young as that girl is correcting the messenger of Allah concerning the pre-Islamic poetry. ní ìmọ̀ bí mo ṣe fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ tó lè yé dáadáa ọmọ téèyàn bí tí ò tí ì ju ọmọ ọdún bíi mẹ́wàá àbí mọ́kànlá àbí méjìlá lọ ó wá sọ pé bàbá mi òwe tẹ́ ẹ pa yẹn kò correct ó wá correct èèyàn ṣáà pé yóò jẹ́ mọ̀ wọ́n ní nípa ìmọ̀ nasab tí wọ́n ń pè ní genealogy kò Aisha kò sí ìran kùrẹ́ṣì gan àbílẹ̀ lárúbá yóò trace genealogy ẹnìkọ̀ọ̀kan dókè ó mọ̀ lágbájá ló bí lágbájá eléèbí lágbájá eléèbí lágbájá eléèbí títí yóò mọ̀ trace ẹ̀ ṣé family wo ló ti wá ok kí ni orúkọ bàbá rẹ̀ ah kí ni ló bí eléyìí eléyìí ló bí eléyìí yóò tún mọ̀ trace ta ní bàbá yẹn kí ni yóò trace ẹ̀. highly intelligent kẹwàá mọ̀ wá ìṣà bó ṣe kéré tó ń tún fọmọ langidi ṣeré lé ànábì àwọn ọ̀rẹ́ rẹ̀ ó àwọn ọmọ fi bèbí sí é e. ó ti mari o ànábì ò dẹ̀ ní dáhùn ìyẹn ni wọ́n tó bá fẹ́ fẹ́ ọmọ kékeré o gbọ́dọ̀ mọ nature ọmọ òun tó bá lọ ra pọ́ngilá tó lòun mu pọ́ngilá ó fi ilẹ̀ tún bá ra pọ́ngilá méjì sí i wọ́n ká ewó ní pọ́ngilá tó mu éjì ẹ̀ pọ́ngilá wọn máa ń mu so you have to cope ẹgbẹ́ ogun ẹ̀yìn anábì ogun ẹ̀yìn anábì anábì ò dáhùn táwọn sáwọn ní ayéwo tún lélẹ̀ anábì ilé wa láwà ẹ̀yẹ máa lọ létí <laughs> àbí wọ́n nílé ẹni láti jèkú tí ó ní dòdò ẹ máa lọ létí ilé àwa láwà yìí but àǹfààní tí mùsùlùmí jẹ látara Aisha kò kéré nínú ẹ̀kọ́ lọ́rọ̀ kan sá Safwan bunu Mu'attil bó ṣe rí Aisha ó kàn ní inna lillahi wa inna ilayhi raji'un torí ó lòun rí ẹnìkan dúdú lọ́ọ̀kan torí jìlìbáàbù tó lò báyìí ṣe jí tó gẹ́ẹ̀tì Aisha báyìí Aisha da jìlìbáàbù ẹ̀ bójú torí Aisha ni ó ti mọ̀ ọ́n tẹ́lẹ̀ kóhun tó máa lo jìlìbáàbù torí pé ọmọ Mọ́kà ni so òun ló wá ń gbé Aisha lọ ìgbà tó wá gbé Aisha lọ báwọn mùnáfìkì ṣe rí tó ń bọ̀ pẹ̀lú Aisha wọn ni ẹ́ẹ́ olóró ah, ẹ̀yin náà lẹ tó bẹ́ẹ̀ ah, ta ni ó rọ ọmọ wẹ́lẹ́ ń jẹ́ ẹ̀yin náà tí ò ní fẹ́ wọ́n bá bẹ̀rẹ̀ abdullahi ibùnú ubay ibùnú salul olórí àwọn mùnàfíkì bó ṣe bẹ̀rẹ̀ nù ọlọ́run fi sọ̀rọ̀ ọ́nù suratul nur sura twenty four ọlọ́run ṣàlàyé ó kílẹ̀ aisha radiyallahu ta'ala anha suratul nur fi àyà kọkànlá mẹ́ẹ̀ sọ́rọ́tù Núrù jẹ́ sura 24 já sáré wò díẹ̀ ọlọ́run ní nàmì الفاحشة في الذين آمنوا لهم عذاب لهم عذاب أليم في الدنيا والآخرة والله aya àwọn ló ń kà yẹn aya 19 òkè ó fẹ́ ká lọ mú látẹ̀yìn ọlọ́run ní iná lẹ́dí iná yòhìbúna àǹtẹ̀ṣí àlìfàhíṣà dájúdájú àwọn tí wọ́n nífẹ̀ẹ́ láti máa fọ́n ìbàjẹ́ ká nípa àwọn onígbàgbọ́ òdodo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ tí máa wù wọ́n láti máa purọ́ láti máa fẹ́nu ẹ̀gàn kan àwọn onígbàgbọ́ òdodo làwọn àdáàbùn alim yóò máa bẹ fún wọn ẹlẹ́tẹ̀ eléro fi dúníyà láyé wàlẹ̀ áhírọ̀ àti lọ́run wallahu ya'lamu ọlọ́run ló ní mà wa antum la ta'lamu ẹ̀yin kò sí ní mà. ọlọ́run bá jẹ yín yà o ọ̀rọ̀ táwọn èèyàn sọ ń jọun ìyà ìpinnu ọlọ́run ò bá ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wàláwùlà fọ́dùlọ́hì àríkùn tí ẹ bá ṣàánú ọlọ́run lórí yín wà rọ̀hmọ́tù àti ìkẹ́ rẹ̀ wà á nà lọ àrọ̀ òfin rọ̀yìn ọlọ́run sì jẹ́ aláàánú oníkẹ́. naam. yà á ayúhà lẹ́rìnà àmàlù látàtàbíyàn òkùnkùn wá ti ṣe ìkọ́. ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má فإنه يأمر بالفحشاء والمنكر ẹni tó bá tẹ̀lé ìṣiṣẹ́ ìṣúnú yín ìyẹn ni àwọn ojú ọ̀nà tẹ́sù là kalẹ̀ kó lọ mọ̀ wípé fa ìnáhù dájúdájú àṣẹ ìtọ́n yá múrùbìlì fa àṣà kò níṣẹ́ méjì tí ń ṣe kó máa pàṣẹ ìwà àbàjẹ́ lọ wàlẹ̀ mọ́ǹkàrà àti ìwà tí ò dáa. wàlàhùn náà fàkùn wọ́n ní àlẹ́ ikú tí ẹ bá ṣe àjùlọ ọlọ́run lórí yín àti kẹ́ ẹ̀ máa zaka minkum min ahadin abadan ẹnikẹ́ni nínú yín ò bá ti dẹni tó mọ́ gbogbo ọba jẹ́ ni ẹ̀gbin láíláí kò ní sí walakin Allah kí mẹ́yìn yá ṣá ṣùgbọ́n ọlọ́run ọba ló máa ń ṣàfọ̀mẹ́ni tó bá wù ú ẹni ọlọ́run bá fẹ́ yóò ṣàfọ̀mọ́ ẹ̀ dájúdájú ọlọ́run ọba olùgbọ́ olùmọ̀ni. tẹ̀síwájú àyà yẹn àyà yẹn. anyway jẹ́ àmú ọlọ́run ní wàhálà ìyá tẹ̀lé ulul fadli ulul fadli àwọn tí wọ́n jẹ́ ọlọ́lánú yín minkum wàsáà àtàwọn tá a gbòòrò arísìkí fún àwọn tí wọ́n gbòòrò arísìkí fún wọn ò gbọ́dọ̀ máa búra wípé lá àyìn yóòtú ulil kórèbá wípé àwọn ò ní máa fún àwọn alásùnmọ́ walimasakin àtàwọn aláìní walimuhajirin àtàwọn tí wọ́n ṣe hijira fi sẹ̀bílì láì lójú ọ̀nà ọlọ́run àwọn òní máa tọ́ àwọn lọ́rẹ̀ wọn gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ náà kí wọ́n yá ṣàmójú kúrò wálé yasfahu wálé yáàfù kí wọ́n ṣàmójú kúrò wálé yasfahu àwọn ẹni tí wọ́n jáláì tí wọ́n jáláì yìí kí wọ́n sì kí wọ́n foríjì wọn kí wọ́n sì ṣàmójúkúrò fún wọn ìyẹn pé kí wọ́n má fi ìyà jẹ wọn tẹ̀síwájú sáwọn náà ò fẹ́ ṣẹ́ẹ̀fẹ́ kọ́lọ̀un ṣàforíjì fún yín ni dájúdájú ọlọ́run ni aláforíjì ò níkẹ́ títà ń lọ gangan lélẹ̀ ọlọ́run ni ẹ wá gbọ́ in tó gbé wá sí súra gangan ni iná lẹ́dí iná yàrùmú nẹ́lùmọ́ sonnet ọlọ́run ti kọ́kọ́ kìlọ̀ àwọn tó yẹ pé tó máa ń wù wọ́n ni kí bàjẹ́ ó fọ́n láàrin muslim ṣẹ́mọ̀ wọn ò nífẹ̀ẹ́ islam wọ́n wá wo ìmáàmù wa kan eh, ní ṣe bí ìmáàmù yẹn alẹ́ ẹ̀ ní ìyá súnà kò rí o ṣùgbọ́n yóò gbé kalẹ̀ bẹ́ẹ̀ eh, kílẹ̀ ṣe míṣánná eh, àmì rátà ń rí ilé rẹ̀ ó yá wa ó lè mọ yẹyin o àlè rẹ̀ ni wọ́n kàn gbé kalẹ̀ sẹ́mọ̀ pé kí ni ó ṣẹlẹ̀ sẹ́gbẹ́ ìsìláàmù yẹn yóò dàrú wọ́n hun ní ojú rẹ̀ tó yóò hun bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn èèyàn ìnàlẹ̀dí iná nàbí mọ̀sánát àwọn tí wọ́n àlègọ́fì láti mọ̀mínàtì àwọn tí wọ́n wá ń fi tí wọ́n ń dáadáa parọ́ tí wọ́n yàrìmúnà lọ́lọ́run ti ẹ̀ sọ tí wọ́n ń lẹ̀ mọ́ wọn irọ́ àwọn wo ni wọ́n lẹ́rọ́ mọ́ alimọ̀sọ̀nàt alegọ̀ọ̀fì láti mọ̀mìnàt àwọn obìnrin adélébọ̀ àwọn abilékọ obìnrin married women tí wọ́n jẹ́ ẹni re alegọ̀ọ̀fì láti tí wọ́n jẹ́ mọ̀mìnàt tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo alegọ̀ọ̀fì láti tí ẹ̀mí wọn ti kú níbi ìṣekúṣe wọn ò ronú páwọn lè ṣeṣekúṣe mọ́ àwọn òléyìn alẹ́ àwọn tí wọ́n wá fẹ́ràn láti máa lẹ irọ́ mọ́ wọn láti máa dàdà parọ́ mọ́ wọn ọlọ́run ni lú ìnú ẹni ègún ni wọ́n láyé ẹni ègún ni wọ́n níjọ́ gbìndé alìkíyàmà lú ìnú fìdúnìyà àti ṣẹ́bilé wọn lórí láyé àti ṣẹ́lé wọn lálìkíyàmà wàláhùn yóò máa bẹ fún wọn ìyà tó tóbi torí náà níjọ́ náà tí Aisha wa ń bọ̀ pẹ̀lú Sọ̀fúnwán tí Sọ̀fúnwán mú Aisha bọ̀ táwọn ẹni ah, ah, ah, ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn tí wọ́n fẹ̀sùn zìnà kan Aisha ìyàwó ànábì wọ́n ṣe bẹ́ẹ̀ láti tàbùkù ànábì wọ́n ṣe bẹ́ẹ̀ láti da ẹ̀sìn rú ni olórí wọn ni Abdullahi ibùnú bẹ́ẹ̀ ibùnú sàlù làwọn mùnà fi kí nìyẹn ọlọ́run ní ẹni ègún ni wọ́n ẹni tá a ṣẹ́bi lé lórí ni wọ́n tí wọ́n bá léèyàn jẹ́ ní ègún ẹni aṣẹ́bi lé ìtumọ̀ ẹni agbèjìnà síkẹ́ ọlọ́run ọba rere tẹ̀síwájú àfà. yawma tashhadu alayhim alsinatuhum wa aydihim wa arjuluhum bima kanu ọlọ́run ní ọjọ́ gbèǹde ọjọ́ wo ni yawma tashhadu alayhim alsinatuhum. ọjọ́ tí ahọ́n wọn àwọn ahọ́n wọn wọn ò mọ̀ jẹ́rìí takò wọn wa àìdíhìm àwọn ọwọ́ wọn wọn ò mọ̀ jẹ́rìí takò wọn wa àrùjúlùhùm àwọn ẹsẹ̀ wọn wọn ò mọ̀ jẹ́rìí takò wọn bí mà kánú pẹ̀lú tí wọ́n gbé ayé ṣe dàgbé inú àyà kan lọ ni pé kí ló dé tẹ̀ ń jẹ́rìí takò ọlọ́run ní àwọn ọwọ́ ẹsẹ̀ ó ní à ń tọkọ̀ náà ó fún wa lọ́rọ̀ sọ ẹni tó fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ olóníká máa sọ̀rọ̀ lónìí. wọ́n sọ fún àwọn àwọn ẹsẹ̀ kí ló dé tẹ̀ ń jẹ́rìí takò wá lónìí. pọ́ọ̀lù ń tọkọ̀ náà ó fún wa lọ́rọ̀ sọ Allahu ọlọ́run Allah fún wa lọ́rọ̀ sọ ẹni tó máa ń fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ olóní kí ọmọ tí ń bẹ lẹ́yìn ìyá nínú ìtàn àwọn asábùlù òkúdùd asábùlù òkúdùdì tọ́lọ́wọ́n bá sọ nù wàsàmà ìdá tìlìbùrúj wàlẹ̀yọ́mìlì mọ̀ọ́d wàṣáhídìn wà mọ̀ṣẹ́hód kútìlà asábùlù òkúdùd mi níyà síbẹ̀ nítorí àsìkò ṣùgbọ́n lọ́rọ̀ kan wọ́n ní kí gbogbo mùmí ni ó máa wọ náà jọ náà wọ́n dáná náà wọ́n ń kó wọn sínú náà wọ́n sì ń jóná anabi sallallahu alaihi wasallam sọ wípé náà àdìsí sọ muslim obìnrin kan pọnmọ sẹ́yìn bó ṣe dé tí iná yìí ó fẹ́ padà ọmọ yẹn wá sọ̀rọ̀ pé ìyá òun kó sínú náà yìí iná gan ló ṣe fẹ́ padà sí yẹn ta ló fọmọ náà lọ́rọ̀ sọ Ọlọ́run jurej nínú àwọn banu israel nínú àwọn àjáìbù tó ṣẹlẹ̀ àwọn àjáìbà àwọn ìṣẹ̀lẹ̀ èèmọ̀ ìyanu jùrẹ́jì yẹn ìmọ̀ ń sin lọ ní ìyá rẹ̀ wá ń pè é ìwọ̀n ń fọkàn wò pé ṣé ọlọ́run ni kò ń dáhùn àbí kò ń dá ah, ọlọ́run ìyá òun ọlọ́run ìyá òun ìyá rẹ̀ wá bẹ́ẹ̀ lọ́n lé lórí ìjọ náà tá ń pè lépè yorùbá pé ò ní kú àbí tó bá rójú aṣẹ́wó kí ni mo fẹ́ lò ń bẹ̀ a obìnrin kan ìmọ̀ ń lọ ń ṣe zìnà pẹ̀lú darandaran kan wọ́n bá ròyìn nú ẹ̀ nù ìlú wọ́n ní ta ló lóyún ó wá ní jùrẹ́ jùrọ́ hìbù yìí ni ọkùnrin tí ń jẹ́ jùrẹ́ jù tí máa ń sin lọ́yìn òun ló fún un lóyún àwọn ẹni abálájọ ẹ̀yìn odi ìlú ní ń gbé tí ń jókòó bẹ́ẹ̀ àṣẹ tí ń ṣe ní afẹ́fẹ́fẹ́ arífùrà díẹ̀ ọ̀rọ̀ obìnrin ni wọ́n gbọ́ ní kí wọ́n ń sọ ní jẹ ìrìn àbíjọ́ wo ni ọlọ́run ó wa ẹni tó bá jẹ́ àbá tí wọ́n bá fẹ́ léèyàn lù ú rọrùn o ìkànnù àwọn ọ̀rẹ́ àwọn ẹ̀gbọ́n wa ó páàkì ọkọ̀ lákùúrẹ́ àfáà ni ó wá ní gíláàsì kalẹ̀ ìgbà tí ó dé ó bóbìnrin kan wájú mọ́tò eléyìí ó ṣàlàyé tó ṣẹlẹ̀ sí wọn ni o wọ́n á ní níbi ọjà àbá nígbà náà àkílódé màdámù ní owó mi dà owó bí ibò owó mi dà sẹ́mọ̀ nígbà tó bá ń sùn tán ó níṣẹ́ lóun yá sáré owó yín nìmá ó jáde lọ ṣe é mọ̀ pé tó bá yẹ pé wọ́n fẹ́ dọ̀tí àáfà yẹn ni kò ní gbowó béèyàn ṣe dé ní ó lọ́ọ̀kì èèyàn nínú ká àwọn èèyàn sì bá a nínú ká lóòótọ́ wọn ni ọ̀hán tí èèyàn bá yẹ pé ẹjọ́ ní ọ̀rọ̀ pọ̀ kò lè wà nínú ká rẹ̀ ẹ mọ̀ wá fáìn mọ̀ ṣe máa ń ṣàfà ń gbòòrò nìyẹn o òru òru ló máa ń bá wọn ó dẹ̀ dùn ní sìn kó sanwó òun kò sanwó òun abẹ́ òun tó rí yẹn ó máa dáa fún ẹ kò dẹ̀ sí ní tó ṣe wàlá sí àpá àbá ń tẹnu kò sí wáàsí tí ó ṣe táwọn èèyàn gbọ́n mọ́ àwọn ọ̀tá wà ní that's right ṣé bó ló gbọ́n ni wọ́n àmọ́ ṣe ọ́bì sí lọ́ọ̀kan obìnrin yẹn ti ṣiṣẹ́ owó tiẹ̀ ó ti lọ wọ́n lè gbé wá láti pọ́tá ó sì lè jára àwọn ọmọ náà lù ní àwọn ẹni àlédì ah, yẹn oníṣìná níná tó ó fàìn àfà lè ṣe jọ àwọn èèyàn ò ní wò pé ah, àfà yìí ò lè ṣe kìíní wọn ò ní rò irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí jùrẹ́ẹ̀jì wọ́n bá lọ mú wọ́n wólé ẹ̀ ilé kókó tó kọ́ ilé àlàpà ó wá ní ẹ ṣeun jẹ́jẹ́ ẹ jẹ́ kóbìnrin yìí ó bímọ ọmọ yẹn ó sọ bàbá ẹ̀ ìgbà tóbìnrin yẹn wá bímọ ó yan náfìlà ó bẹ̀ lọ́hún ó wá gbé ọmọ yẹn lọ́wọ́ ta ní bàbá ẹ̀ ó ní rọ́ ìlìgànà ó ní bàbá òun ni adarandaran yẹn ta ló fọmọ yẹn lọ́rọ̀ sọ́njọ́ náà ọlọ́run ní nínú àwọn tó sọ̀rọ̀ ló pòun lónìí Isa ọmọ Mọ́ríámọ̀ nígbà táwọn èèyàn tún fi ẹ̀sùn ìyẹn ni àwọn bànú Israel wọn Yehudi wọ́n fi ẹ̀sùn agbèrè panṣágànàbì wọ́n fi kan Mariam tí í ṣe ìyá Isa tó sì jẹ́ obìnrin mímọ́ ọ̀dọ̀ ànábì Zakaria ló wà wọ́n sì sọkele ìyẹn ni pé wọ́n dìbò sí ni kí wọ́n tó sọ pé Zakaria ni ó máa tọ́jú ẹ̀ Zakaria sì gbé sínú mihrab yàrá kékeré kan tí ń bẹ nínú ilé ọlọ́ni ó ń pè ní mihrab Zakaria isi dọ́dún bá ti ní kò ń dọ́dọ̀ rẹ̀ fún lóúnjẹ yóò ti bóúnjẹ ń bẹ̀ eyín gan ni Zakaria fi rí unalika níbẹ̀ náà ni Zakariya ti bẹ lọ́hún a ọmọ rẹ̀ kí ló wí. ọlọ́run fi ta mí lọ́rẹ̀ àwọn ọmọ ọmọ tó yíba ọmọ dáadáa ọmọ rẹ ọmọ tó mọ́ olùgbàdúà olùgbọ́ àdúà nìwọ ọlọ́run olùgbà sì ni ọ Zakaria rí bẹ́ẹ̀ ṣùgbọ́n obìnrin yẹn lóyún ọlọ́run sì ṣàlàyé bóyún ẹ ṣe wáyé táwọn èèyàn bá ní ìrẹ́ ọmọ Imran bàbá rẹ̀ ṣàṣẹ́wò ìyá rẹ̀ ṣe nàbí gbolo ti rọ́mọ kí ló sọ ìní ó bá nàwọ́ sọmọ قالوا كيف نكلم من كان في المهد صبيا bó la ṣe من كان في المهد ẹni tí ń bẹ lórí ìtẹ́ sọ̀bíyá lópò ńlò sẹ́ǹpọ́ ọmọ ọwọ́ ni Yorùbá ń pè lópò ńlò ah, wọ́n ń bí pé ń bó ló ti rọ́mọ́ bàbá rẹ̀ ìyá rẹ̀ àgbúrò panṣágà sí wọn ló rí torí ìmọ̀ràn ẹni rẹ̀ ni ẹ̀gbọ́n. bàbá rẹ̀ ṣe ní ibú ìyá rẹ̀ sì ṣaṣẹ́wó níbo ló ti gbé tiẹ̀ dé kí ló wí. ìgbà náà ló wá náwó sọmọ mu. máa dí sọ bí ìyá mo ti tún yẹn bóò láti bọ́ ọmọ tó wà lórí ìtẹ́ ń lò sọ̀rọ̀ náà. qala inni الله Maryam, Surah سورة مريم سورة 19 نينكاية Surah 19 سورة Maryam. lọ́mọ bá fọhùn ọmọ orí ìtẹ́ inni abdullah àkọ́kọ́ ọ̀rọ̀ tí jésù sọ láyé nù inni abdullah ẹrú sí ọlọ́run lèmi kò sọ pé inni ibnullah kò sọ pé ọmọ ọlọ́run ni mí àárí ìyọnu bíbélì àfà kíní tó sọ yìí wọn ò rí gbé jáde inú bíbélì ó somi dọ̀tí wáìnì lárí inú bíbélì àrí ó somi dọ̀tí wáìnì nínú kùránì ṣùgbọ́n a rí pó sọ̀rọ̀ lópòǹlò nínú kùránì àwọn kan ràn ọ̀ràn ní ọmọ sábà sẹ́mi pé nígbà wọn tún sọ pé ó ṣe jẹ́ ìyanu bíbélì wọ́n tún ló ṣe pé sẹ́mi pé tó ṣe ó ta igi láṣẹ igi ọ̀pọ̀tọ́ ebi ń pa nínú ìwé wọn ni mi sọ pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní ebi ń pa Jésù ló wá rígi ọ̀pọ̀tọ́ kan ló bá dé díẹ̀ ni ò bá béso lórí ẹ̀ bó ṣe wọ́n lépenu igi yóò ní so mọ́ láíláí ẹ̀wọ̀n tí bébìlì wá sọ bíbélì ní kèé ṣe àsìkò tí igi yẹn máa ń so nìyẹn ṣé òró wà lásìkò àbójẹ so àbójẹ ti so ẹ̀yìn àgbẹ̀ ẹ́ ẹ́ so ti so igi wo ni ò so lásìkò yìí nú èso kéèyàn wá dé di igi tí ò so lásìkò ṣé palábẹ́ ti jáde yẹn ni àgbálùmọ̀ ó ti lọ kéèyàn wá dé di eh, àgbálùmọ̀ ni èèyàn wá bèso lórí ẹ̀ ṣé àwọn kéèkéé sásìkò tó ń so ni kéèyàn wá ṣe pè fígun pé ò sì ní so mọ́ láyé àà torí bíbélì ní àsìkò tí igi ń so kọ́hùn àárín yẹn nu Kùránì o àwọn ni wọ́n sàbí ti nǹkan burúkú burúkú bá ń sọ́dọ̀ rẹ̀ o iṣẹ́ ìyanu tí kùránì ló ṣe ni pé imi abdullah tẹ̀síwájú ọlọ́run bá fún mi ní tíra ó fún mi ní injil musaddiqan lima bayna yadayhi injil yẹn ó jẹ́rìí sí Taurata tó ṣáájú kó dodo ni e waja'alani nabiyyan ó sì ṣe mí lánàbí náà waja'alani mubarakan ó ṣe mí ní oníbùkún alálùbáríkà àìsùnmọ̀ kúntù gbogbo bí bá wà pátá ló ní kí n máa jẹ́ alálùbáríkà tẹ̀síwájú. ó sì pa mí láṣẹ pé kí n máa kírun àwùsọ́ọ́ni bìmánà àmọ̀rọ́nì ó pa mí láṣẹ kí n máa kírun kí n sì máa yọ zàká máa kí ni. máa lódiwọ̀n bá àgbà tí n bá ti wà láàyè mo gbọ́dọ̀ máa kírun <laughs> jésù ní sọ̀rọ̀ wọn o so ti tán má tẹ̀síwájú ó sì ṣe mí lọ́mọ rere fún òbí mi kò ṣe mí ní jàbárán ṣàkíyá kò ṣe mí lọ́mọ alágídí kò sì ṣe mí lólórí ibú ẹ wọ̀rọ̀ ta ló fún lọ́rọ̀ sọ́njọ́ náà Allah níta fẹ́ lò nú ọ̀rọ̀ nìyẹn ni torí náà ọlọ́run ọba nítorí àdìjọ́ ọ̀gbẹ́ǹdé alìkíámà ọlọ́run tó wá tẹ̀síwájú yawma idhin yuwaffihim ọlọ́run ní níjọ́ náà lòun dínú bí kìí ṣẹ̀sìn o bí gbàtọ́ ọlọ́run sọ pé ara ẹ̀tẹ̀lẹ́dì yóò kádìbò bìdínì orí ẹni tó ń pe dínú nínú ìtumọ̀ dín ní ẹ̀san mo ní ọjọ́ tí ọlọ́run ọba yóò san wọ́n ní ẹ̀san wọn tó jẹ́ ti òdodo wàyà àlàmúnà ànàlọ́ àwàlẹ̀ àkùlì mùbí wọ́n wà á máa mọ̀ dájú pé dájúdájú ọlọ́run ọba ní òdodo tó fojú hàn tí ò tẹ̀síwájú. ó ti tó bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ ọlọ́run bá la Aisha radiyallahu ta'ala àníhá pé kò sí nínú àwọn tí wọ́n ṣe báyìí kódà ọlọ́run ní kí ló dé tẹ̀yìn mùsùlùmí ńgbà tí wọ́n ti ẹ̀ dáadáa parọ́ yẹn má Aisha kí ló dé ńgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ ìnàlẹ̀dínà já ubil ifki ayà kẹkànlá ká ìnàlẹ̀dínà já usbatun min àwọn tí wọ́n dàdà parọ́ maisha ifku tí wọ́n purọ́ zina maisha usbatun minkum ìjọ kan nínú yín ni wọ́n náà o irú ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn tí wọ́n bá sọ sílẹ̀ mọ́mú wa ọ̀rọ̀ tó gbọ́dọ̀ kọ́ jáde lẹ́nu àwa mùsùlùmí pé irọ́ ni ṣùgbọ́n àwa mùsùlùmí á ní well àwọn àfáà yẹn ò ṣe trust mama salaam aleikum aleikum salam ẹjọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó ẹlẹ́ àwọn ẹ̀mí lè sọ pé ju ẹnu mi lọ o ṣùgbọ́n àwa ò lè ṣe ká mọ́ sọ o bàbá rí o àbẹ̀rù ẹnìkan lọ́nìkan lábẹ̀rù o owó tí bàbá lè mọ́mù kó jẹ mọ́ṣáláṣí báyìí n tó yẹ ká sọ ni pé irọ́ ló ń pa bàbá lè mọ́mù kówó kankan jẹ n tó yẹ kó jáde lẹ́nu wa sí nìyẹn torí pé ó ti fa buku kan gbogbo wa nígbà tá a bá ti gbà pé bàbá lè mọ́mù ṣe kí ni ó kówó jẹ ajá pé gbogbo wa orí wa ò pé àfòlè àfiṣàṣáájú ní ti ń sọ fún wa nìyẹn tá a bá mọ̀ tó ní àwọn tí wọ́n máa ń yẹ̀yẹ́ àwọn olórí níwájú àwọn àyókù a gbọ́dọ̀ fún wọn láàyè tẹ̀síwájú àfà usbatu minkum ọlọ́run ní àwọn wọ̀nyí la tahsabu sharran lakum ẹ má ṣe rò pé aburú ló jẹ́ fún yín o irọ́ tí wọ́n pa máa Aisha ìmọ̀rò pa burú ló kó bá mùsùlùmí oore ló jẹ́ fún yín lè kó lè mú rí yín. ọ̀kọ̀ọ̀kan nu wọn ni ó máa bẹ fún èyí tóun tó jẹ́ pin tiẹ̀ nínú ẹ̀ṣẹ̀ walladhi tawalla. adabun àwọn tó bá jẹ́ pé kíbùrọ̀ hùmí ni ń kíbùrọ̀ hùmí ni ń àwọn tó yẹ pé ẹ̀ṣẹ̀ ńláńlá anú rẹ̀ ní tiwọn làwù àdáàbò nàbìm yóò máa bẹ fún ètò epo pọ̀ jù ẹ̀ṣẹ̀ tó pọ̀ jù ní tiẹ̀ ìyà tó tóbi yóò máa bẹ fún ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó yẹ pé wọ́n kàn já tòmátò sí ni àwọn tí wọ́n rẹ́ ata sí tí wọ́n rẹ́ àlùbọ́sà sí ẹnìkan ló gbérọ̀ wá àwọn kan wá ń já tòmátò sí ọlọ́run láwọn tó ń já tòmátò sí ń nè tí wọ́n gbọn àlùbọ́sà ṣùgbọ́n ẹni tó dá èyí tó pọ̀ jù tó gbéra òun wá gangan ìyà tó tóbi ń bẹ fóun tiẹ̀ tẹ̀síwájú. لولا إذ خيرا ọlọ́ni tó bá ṣe wípé إذ سمعتموهم nígbà tẹ́ ẹ gbọ́ tí wọ́n sọ bẹ́ẹ̀ ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا káwọn mùsùlùmí ti ẹ̀ dábàá re síra wọn tí wọ́n bá ti ń sọ̀rọ̀ burúkú pa àwọn olórí wa ẹ má jẹ́ á gbọ́ ẹ má jẹ́ á kọ́kọ́ gbà ẹ jẹ́ ká dábàá re síra wa tí wọ́n bá ń sọ nǹkan kan nípa mùsùlùmí kan tó mọ̀ pé ẹjọ́ ń kírun ẹjọ́ ń gbáwẹ̀ ẹnìkan ní ẹ́ eh, bọ̀bọ̀ yẹn ó good níbi ká ṣe gò dóòna mo mọ̀ pé brọ́dà yẹn ti gbàgò bọ̀ kò ń sábà lógo ẹ̀kọ̀ọ̀kan ló máa ń lógo eh, ìgò yẹn là ń sọ ni àló fìdí ìgò tilẹ̀ dáadáa tí wọ́n bá ń rọkùnú sínú gò wọ́n máa ń fìdí ẹ̀ tilẹ̀ ní ìbá mú trọ́ tó máa ń ẹ̀pù mù láti rọkùnú sínú gò wọn fi kí láàbá ń sọ ìmọ̀ ló ń gégò hmm, ó pọ́sibù pé ńgbà tí wọ́n fẹ́ ṣe fẹ́ǹsì ilé wọn wọ́n gé ìgò yẹn láti fi síbi orí fẹ́ǹsì ilé wọn ẹ̀yẹ́ ó làbá ó dẹ̀ yé àfọ́ àló mú gúdà kò jọra wọn gúdà àfà ẹwà mi ìsọ̀sà ẹ̀rí pé lọ́la kò ní wá sọ fún yàn mọ́ dọ́là fààyàn ọ̀rọ̀ rẹ̀ yéèyàn jẹ́ wá ti sọ̀rọ̀ gbogbo nǹkan ní mọ́ pè ní rọ́ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún tó sákò lọ́dọ̀ ẹ̀ tí wọ́n sọ ṣé ẹ̀rí pé kò ní rí nǹkan kan wí mọ́ bí ó ṣe lọ́nu àwọn nàṣàrà ni sì máa ń lò láàrin wa tí wọ́n bá ti fẹ́ discredit candidate wa kan ní ìsìn wọ́n wà ẹnìkan wá purọ́ kan fún mi nípa mùsùlùmí kan tí mo sì mọ̀ pé ń wá pò òṣèlú bó ṣe làámọ́ mi ni ẹ̀ ó ló wà lára àwọn kan tó ṣe báyìí mo pé kí àwọn èèyàn mọ̀ gúdù níbi irọ́ tó sojú ẹ̀ máa sinmi àfáà mo dẹ̀ mọ̀ pé tí wọ́n fi ń ṣe bẹ́yẹn ni pé wọ́n fẹ́ kí n mọ̀ ní confidence ìyẹn ni pé wọn ò fẹ́ kí n nífọkàntán nínú ẹni yẹn torí pé ó lè ní bùkátà sátìlẹ́yìn tèmi náà tí n bá ti wá ní kọ́nu hàn sí àbínú níbí ni mi ò ní lè tì lẹ́yìn ó ti parí iṣẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe fún àwa muslim ṣùgbọ́n kùránì àyà yìí wọ́n kọ́ wa pé ẹ mọ́ gbà wọ́n gbọ́ ẹ sọ pé rọ́ ni wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́la torí pé àwọn àfáà wọ́n ní tẹ́nìkan bá wá ṣòkòwò fún ọ má fọkàn balẹ̀ pé kò tún ní lọ ṣe ti ẹfẹ́ lómi tó tẹ̀síwájú àfáà. ifkun mubin ọlọ́run ni wọ́n sọ kẹ́ ẹ sọ pé eléyìí àdáparọ́ tó hàn gbangba ni ifkun mubin irọ́ tó hàn ní irọ́ tí ó ṣe kíni tí ó hàn ní nítorí náà adàdúró bẹ́ẹ̀ ọlọ́nsàlàyé in ló fa ẹlẹ́rìí mẹ́rin fún zina lọ́lọ́n fi sàlàyé pé láójá àlẹ́ ibi arúbà àti ọ̀rọ̀ kí ló dé tí wọ́n mẹ́lẹ́rìí mẹ́rin wá lórí tí wọ́n ń sọ ọ̀rọ̀ ní nínú àyà yẹn ṣá ní gbẹ̀yìngbẹ̀yìn ọlọ́run ní kí wọ́n ṣe wọ́n ní bílálà bílálà mélòó ọgọ́rin eighty lashes ẹ tó bá ti fẹ̀sùn zìnà kan obìnrin that's why inú ṣẹ̀ríà obìnrin kan ẹjọ́ ń jà àwọn obìnrin méjì jọ ń jà àwa dúpẹ́ tiwa o ṣé ẹnu tiwa gùn ṣùgbọ́n àwa òsínú àwọn tí wọ́n lẹ́yìnkùlé lálẹ́ tí wọ́n tan tọ́ọ̀ṣì kí ló ní wọ́n tan tọ́ọ̀ṣì ṣe ọkùnrin mẹ́ta lógun rí ẹ̀ lálẹ́ àná lẹ́yìnkùlé tó bá sọ bẹ́ẹ̀ nílẹ̀ ṣẹ̀rí àti wọ́n bẹ́ẹ̀ gbé ọdẹ court ó jẹ́ eighty lashes. olókàún ẹ fún wọn ní ẹgbàá ogún lọ́nà mẹ́rin torí pé wọ́n ṣe ń pé kí ni ẹ máa ń bá àwùjọ jẹ́ bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn ẹ travel lọ Èkó kẹ́ tó dé ẹnìkan ti wá sọ fún yín pé ìyàwó yín máa mẹ́ta ló wá sílé yín wọ́n dẹ̀ sún lé yín mọ́jú èèyàn kọ́ bẹ̀rẹ̀ pé aṣáwọn ọmọ mi ò sí ń lé ni yóò wà ní next time yóò ràn ẹlòmíì pé during the day nígbà tẹ́ ẹ̀sìn ilé àwọn ọkùnrin mẹ́ta ni ṣe àwọn àwọn ọmọ ti lọ school <laughs> ṣe àwọn yóò wà fún èèyàn náà yóò wà ronú èèyàn á sọ pé my brother probably àwọn brother ẹ̀ ló wá tẹ̀yìn ò mọ̀ ẹ ṣe brother ẹ mọ gbogbo àwọn brother ẹ̀ tán please ẹ mọ gbogbo wọn àwọn brother ẹ̀ ló wá wọ́n ó ti kú tán

yóò mọ̀ tẹ̀síwájú lọ́la àwọn eléyìí àfi ń kọ́ra alẹ́kọ́ ni allahumma inna nas'aluka al-huda wa tuqa wa la afafa al-ghina allahumma hadina wa sadidna wa